好么？ الذكرى يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما عباد الله وقد رأينا باب الأدلة على أن السلف هذه الأمة كان كثير منهم يدعون إلى وليمة النسيكة وإلى وليمة العقيقة وإلى وليمة الولادة فدونكم هذه الأخبار كما سقنا بعضها في الخطبة الماضية فقد مرض نسوان المسلمين أطلع الفيل رأس جرى النبي صلى الله عليه وسلم يضرب لك ما جاء يقول يضرب الدكتور مهم في أسكوي wọn àmì ti gbẹrọba subhanahu wa ta'ala gẹ́gẹ́ bí òsínà yẹn lè ti gbẹrọba subhanahu wa ta'ala wípé allah subhanahu wa ta'ala kọjú ẹni kẹkẹrẹ níbi ìpayà wọ́n tó ọjà yìí kó tó yà sí kálí ìpayà rẹ̀ nípa ìtùtọ́ ní ìjẹjọ àbáwọ̀bọ̀ lórí wípé kò sí ẹni ìhóró kan nínú sábàkù wúmáì tó sọ pé ẹ bá ṣe ń jẹ súná ọmọ tọ́láta tó níyọ̀ tó lépo ó di kèfè ọ̀sẹ̀ lọ́sọ̀ tá a bá sì rí ẹni tọ́sọ́ tọ́sẹ̀ fẹsẹ̀ múlẹ̀ ó di káyìí bákan náà à ń sọ pé kí ni àwọn àbá àgbóni lórí kí sì ni nǹkan tí wọ́n gbẹ̀gbẹ̀ àwọn ọ̀rọ̀ sàṣálà ní ó lọ́wọ́ àkínkọ́ ibi tá a bọ́rọ̀ dé náà ni sáàsì ń jẹ súnà ọmọ yàrá mi sí ajé agbọ́n ní ìjẹjọ wípé àwọn tí wọ́n ní kí sáàsì àbáyé ṣe yìí ọ̀rọ̀ méjì náà àwọn àbá àṣọ rẹ̀ tó bá wù alẹ́ àti tútù tó bá sì wù alẹ́ sí tọ́ba wá sí tán ṣé á pè àwọn ìyàwó ajẹ́ àbí àti àwọn ìyàwó ajẹ́ apákan àwọn àpá ní ká pápá àwọn ìyàwó ajẹ́ ṣùgbọ́n ọ̀rọ̀ tí wọ́n mọ́ lórí méjèèjì àgbọ̀yé nǹkan àkọ́kọ́ ni wípé wọ́n gbé ìdájọ́ rẹ̀ lérí ẹran àfihàn lérí ẹran àgọ́rí wípé gbogbo ìdájọ́ tẹ̀ràn léyà náà mú o ní àfihàn tẹ́ ẹ bá wá rẹ̀ nìkan tó dúró lórí wípé ẹran sún náà ẹ gbọ́dọ̀ pé èèyàn wá jẹ́ àṣàlàyé bá àtúgbọ́ wọn ṣe léyà ládùúgbò gbogbo mùsùlùmí bẹ́ẹ̀ ọ̀sùlẹ̀ ìsábà àkúnlẹ̀ ẹ̀mọ́ wọn ká má rí tó mẹ́jọ sí mẹ́sàn-án tí ó pẹ́ ìpẹ́rẹ́ yẹn mẹ́sàn-án láàrin ogún iná sóní ìdíkàṣẹ̀mọ́ wá pé èrò lè ríru ẹran eléyìí àbí yóò ti ọ̀dún atọ́pa wá sọ́dọ̀ àwa tí a pa bákan náà tábàtìkẹ́ tó dúró lórí táwọn àfáà yìí sọ èyí tá a sọ fún mi pé kí ni ilà táwọn afá fi sọ bẹ́ẹ̀ ó lóun ọ̀bà tó ọ̀bà mọ̀ ilà rẹ̀ ni pé ọ̀ọ̀sù àkẹ́mẹ̀lẹ̀ àkíkọ̀ aláàkámẹ̀lẹ̀ àdọ́rí wọ́n ní gbogbo ìdájọ́ tí ẹran ẹlẹ́yà mú ó ní àwọn gbé ẹran súnà ọmọ sí ẹran súnà ọmọ o àwọn gbé sí kí ni o gbogbo ìdájọ́ tí ẹran ẹlẹ́yà mú ilà wọn gbé sí. ìdájọ́ tábà wá rí ọ̀rọ̀ kejì òní wípé kọ́ńfà nílẹ̀ yorùbá ha àti wọn lọ́pàá kọ́rọ̀ àwọn bí ń sá fún pé bóyá kọ́ má di pé a máa fi bẹ tọ́nà òun ògbédùn náà tiẹ̀ bíi tiwa yìí ká máa fi bàánújẹ́ wọ́n sọ bá wọn ṣùgbọ́n ọ̀rọ̀ méjèèjì àwọn tí wọ́n sọ wọn kéré sí jùmùúrù ahli ilm min sahabati rasulillahi sallallahu alaihi wasallam wàtáàbìrì ìrìsàn nínú àwọn sọ̀hábà sọ̀sánà àti ọ̀dọ́tẹ̀ wọn pẹ̀lú pé wọ́n gba ìtàlọ́dọ̀ àwọn sọ̀hábà. ìgbẹ̀yẹ̀ wá jẹrẹ súnà ọmọ òun ni jùmùúrù áàdìrì ìrìmì òníwọ̀n ọ̀dọ̀ àwọn tí wọ́n sọ gbọ́dọ̀ méjèèjì á ní pé padà àwọn àtẹ̀síwájú. أخرج الإمام البخاري في الأدب المفرد nínú adab al-mufrad imam bukhari gba ìwáyà kan wá ó ní حدثنا محمد بن عبد العزيز العمري قال حدثنا ضمرة ابن الربيعة عن بلال ابن كعب عن العنقي قال زرنا يحيى ابن حسان البكري الفلسطيني في قريته alọ́rọ̀ yẹ bẹ Bilal ibnu Ka'b ọlọ́wọ́n lọ́rọ̀ yẹ bẹ Yahya ibnu Hasan alọ́rọ̀ yẹ bẹ wò labule kò ní gbé tàbí àwọn adọ́dọ̀ Yahya àwọn tá a lọ́dọ̀ náà Ibrahim ibnu Adham. وعبد العزيز ابن قريب وموسى ابن يسار فجاءنا بطعام فأسبنا لي لما كنت فأمسك موسى أي ابن يسار عن الطعام وكان يومئذ صائما ṣùgbọ́n موسى ابن Yasar وكان wọlé يوم omi oúnjẹ ẹnití ọ̀rọ̀ ìdẹ́wò ti yẹ yáyá ibi hasan ni wọ́n bẹ̀rẹ̀ pé kí ló ń lọ ọlọ́gbà wẹ̀ ọ̀wá ni hmm, lakọ̀dì amana fi hada libasti rọ́jùlù min bani kinana min ashabi nabiyyi sallallahu alayhi wa sallam yukina aba usọ aba ọ̀rọ̀ sọ́fà àbùkọ́ sọ́fà yìí. yáyá yánlọ rẹ̀ bẹ́ẹ̀ wò ó ní hmm, tó ọba jẹun wọ́n mọ́sálásí tó ń wọlé ọ̀kẹ́ yìí ẹnìkan ti ń bẹ̀rí nínú àwọn sàbíà sàfúlàmù ni amana fi hada masjid wọ́n ń pè ní àbúrò kọ̀rọ̀ sọ́fà arba'ina sana odidi forty years ló fi sèmọ́mù pa mọ́sálásí wà kánà yasumu yawman wà yuftiru yawman ṣùgbọ́n bí sèmọ́mù lórí ayélujára tó bá gbà wọ̀ ọjọ́ kan kò ní gbà wọ̀ ọjọ́ kejì fàwọn ìdílé àyè láti ìlú lánàá bàbá àti tèmi tóun náà jẹ́ sọ̀kà àbíyọ wọ́n wá bímọ fàdà áwò fìdí ọ̀hún ìdẹ̀lẹ̀ kárẹ̀ yẹn sófin bàbá mi wá sí ìdẹ̀sù ọmọ wọn pé àbúrò ọ̀rọ̀ sọ́kà tí máa ń kí wọn àwọn sáyẹn tẹ̀wọ̀n lọ́wọ́ yìí ọwọ́ abọ́sọ́nà ti máa ń dáwọ̀ táwọn ti wá pè tó dé ọwọ́ ní ní ọjà òun gbá wà lónìí asan sọ pé bá ti kílásì ní wàlẹ́ mà ká ìsìn kí ni o ká dùn ní wàlẹ́ mà yẹn nínú ẹ̀ ń bá kú àti àti yẹn ó ní bàtà kọ̀ọ̀ ẹ̀ fà áyì ayé bàtà kọ̀ọ̀ àbúrò kọ̀ọ̀ sọ́kà yìí kọ́ bá para sí ní ọjọ́ náà Ibrahim ibùdó Adam nínú àwọn tí wọ́n jọ lọ pẹ̀lú ẹni tí ń sọ rìwáyà yìí ó ní Ibrahim bá ti dèbìdì tó wà wàtà nẹ́sà wù ìrìdá ìlú ọba fi aṣọ rẹ̀ bá musa ibn yasar fakọ́ra fàákàlà wàkíánà sọ ìmàlì bóńdà sí farabani jẹ́ gbọ́nà ó sì gbà wò tẹ́lẹ̀ gbọ́nà. riwaya ìmáàmù kò fọdọ̀ bá arábìnrin kò fọdọ̀ ṣùgbọ́n bilalu ibn kaab al-aqiyi kánà majhul al-hal rọ́dùlù majhul ẹni táwọn afa ọmọ pọ̀ nínú ọmọ afa alágbèéké ìdán fanakulu bí adahadu riwaya lẹ́yìn ìfúráyà riwaya ilé ọ̀pẹ̀sẹ̀ mọ́lẹ̀ ṣùgbọ́n àbúkọ̀rọ̀ sọ́fà yìí sọ̀kàbí yìí yẹ̀yìn sàbí mi sọ̀kàbí yìí ìyẹn dáadáa sí mi ọ̀rọ̀ tiẹ̀ ábídù ni ó sì ṣùgbọ́n ọ̀pọ̀ sọ̀rọ̀ ولكن في الأدب المفرد أيضا لما المخرب تعالى قال حدثنا محمد قال حدثنا عبد الله عن حزم عن معاوية بن قرة وهذا إسناد صحيح وهذا إسناد صحيح هنا أنا المفرد لا كنا فرع إمام بوالي حدثنا محمد بني محمد بني هو كله بعد رواية وا كوني أبلا لصفوم أبلا إن حزم لصفوم حزم من يوم بلغت دو معاوية للقراء معاوية للقراء من هو كويس صحابي سبوري أو صحابة جابي أفا واسع صغير في تهديد الكمال للعلامة الكزي قولي لما ولد لي إياس nígbà tí yàwó mi bí ọmọ tí mo sọ ní ìyáàs dàrá ó kù náà fà wọn min asihabi nabi sallallahu alaihi wasallam mo gbé àwọn èèyàn kan nínú àwọn sàbẹ̀ sàsálàm fa àtàkàmùtò wọn ọwọ́ afọlẹ́ yẹ sọ́nà ọ̀rọ̀ yẹ nígbà jẹjẹ ìtàn fàdé àwọ̀ wọ́n bẹ̀rẹ̀ sí sàdúrà fún mi kó sàdúrà fún mi kò bí iná fàkúntù kọ̀wálé ìnáwó kọ̀dà àwọ̀ fàbáwọ̀ kàbọ̀ ọ̀làkùnrin bímọ dàáwọ̀tún wà ní ìhìn abiru ìwà ìfà àbínú ẹdùn mi ló ń pọ̀ tó sì pè tẹ wáyé ẹ bá ti jẹ ẹ tó wà bá ṣàdúrà fún mi ṣùgbọ́n ẹ dáhùn ẹ lé ìlú èmi náà wá fẹ́ ṣàdúrà fún mi lójú ibi mọ́ lọ fi díìní ìwà ákìlì ọmọ yìí májọ yẹ hàn náà nígbà tí ọba dàgbà tí wọn náà bá lójú ọmọ ṣe májọ yẹ agbọ́kùnrin wà ákìlì wà dàkúbà ìṣẹ̀lẹ̀ tílà káyìí gbókùn òní wà ní ìlànà àwòrán bí wà àyẹ̀wò mẹ́kìlẹ̀ nígbà wọn sì dàgbà àdúrà àjọ sí àti náà èèyàn tí mo gbọ́ náà sọ ábà ìbánisọ sí ọmọ ìjọ náà lọ wọn sì rí inú gbèsè ayé ọkọ táwa ni màá wíyà ẹ̀mí òkú rọ̀ nígbà tí gbọ́dọ̀ farabalẹ̀ dáadáa lọ́rọ̀ ẹ̀sìn ni tàbírí yòó jẹ̀lí yòó tàbírí ni ìmáàmù wa mi zíyì nínú ìwáyà tẹ̀gbọ́n wà látọ̀dọ̀ màá wíyà ó ní ìní ìkọ̀dé àdìrọ́tù tàlàfínà mi asàsàsílà bíi táàtì nínú àwọn sàbẹ̀ mọ́báláyé máa mi rasulillahi sallallahu alaihi wasallam nínú gbogbo ọkọ̀ sẹ́ni kọjá pípé wọn bá àpá tí wọ́n fi fi nǹkan sí lẹ́yìn ànàbí lógun kò sí inú wọn tí wọn yá bàlára rẹ̀. àwọn ọmọ wa ni nígbà táwọn àbá wa ń ka àwọn tí wọ́n kọ́ ẹ̀kọ́ lọ́dọ̀ àwọn sọ̀hábà lẹ̀ ẹni ìsọ̀tàlá dínà ṣùgbọ́n kéwù lọ́dọ̀ àwọn kan náà sọ̀hábà yàtọ̀ fún rírí yàtọ̀ fún gàngàn ó kéwù lọ́dọ̀ Anas ibn Malik Muawiya àbúrò kúrọ̀ ó kéwù lọ́dọ̀ ali ibn abi talib ó kéwú lọ́dọ̀ alhassan ibn ali ibn abi talib ó kéwú lọ́dọ̀ abu hurayra ó kéwú lọ́dọ̀ abu ayyuba al-ansari ó kéwú lọ́dọ̀ abu sa'id al-khudri ó kéwú lọ́dọ̀ abdullahi ibn amr bin as ó kéwú lọ́dọ̀ abdullah ibn abbas ó sì tún kéwú lọ́dọ̀ abu hurayra wà gbọ́dọ̀ wà wọlé ní sọ̀hábà ó wà lóun gbé yẹn jọ náà lọ́rùn. من يدعو أليس بهؤلاء الأفاضل من صحابة رسول الله صلى الله عليه وسلم لا إله إلا الله طبعا بين لنا لهم أقولنا له بين دعوة نفرا أقول يا كنا وصحابة صلى الله عليه وسلم إذا كان ذلك كذلك ترى بواري ما يعني أو أدرى وقدر wípé wàlímà wàlímà tá n sọ yà kíkọ tá n sọ pé ọbẹ pé wàá sí wọn gàgàgà ọ̀dà àná ìta máa pàtó jẹ rẹ nínú ẹ̀sìn tá a bá mí sọlí wàlúfíì kẹfìrì ní sọ̀hábàtà rasulillahi sallallahu alaihi wasallam wa tabi'in bi ihsan òun náà ni pé wà láyé mọ̀ àpèjẹ tá a lè pè yẹn wàá jẹun pọ̀pọ̀. ìlọlọsùn wa débẹ̀ yìí wọn ń pè ní à ń pò ní àkíkọ wà ní mẹtòlá àkíkọ ẹni tá a bá pa fún súnà wọn. a ní wà ní mẹtòlá ìlà ذكر هذه الولائم كثير من العلم من امثال العلامه قاضي اياه والامام النووي سبب رجعه نراجع كتاب النكاح في نيل أوطار العلامة الشوكاني وكذلك شيء الأدب المفرد مجلد من وغير هذه الكتب وكما ذكر هذه الولائي العلامة ابن حجر العسقلاني في شيخه لصحيح مسلم لصحيح البخاري وتعالى àti ìdá tẹ́lẹ̀ tẹ́lẹ̀ kọ́lọ́kọ́ pàṣẹ ìdè lóbi sẹ́ tí o sì padà sọ pé káwọn èèyàn bá ṣe bẹ́ẹ̀ mà tí wọ́n bá dábẹ́ fọ́ ma tí wọ́n bá dábẹ́ fọ́ ma wọ́n máa ṣe jẹ ṣùgbọ́n méjì ó lè wáyà tó wá lórí ẹ̀ wọ́n máa ṣe ń jẹ wọ́n lọ ara káàkiri báwọn ará àdúgbò á dá ìṣesí wọn ni wọn ì sábà gbéyàwó ajẹwò ṣùgbọ́n nínú àwọn àbá àti àlẹ́ yìí tí wọ́n bá pín ìyàwó ajẹ́ náà kò pín ìyàwó kónú ẹ̀sìn. a sì ní walimatul ursi bìtọ́lì kọ́ wàsíkòlì rọ̀ òun náà ló ń jẹ tí wọ́n máa ń sè lìsàlámàtì àìtọ̀ àánú yùtàkàwù ìyá sàlámàtì lùmọ́ra nínú kọ́lì wọ́n kọ́lá bá tó bá ní wàtò àmúlùmíládà ìtẹ̀kẹ́lá ni wọ́n ń sọ àkọ́yìnkù lédè lárúbáwá òní pain of childbirth tọ́mú tó lè bá fẹ́ bímọ ara tí máa ń lo ní ẹ̀rọ bẹ́ẹ̀ bímọ kẹ́kẹ́ tọ́ba wa bímọ tẹ́tí pẹ́tẹ́ lọ́nà lárúbáwá táyà fi sì bàá lórí ẹ̀ tí ó sì sọ wípé eléyìí dára tó mi lọ tọ́lọ́ ń bá sọ̀rọ̀ ayé wa tà láàbíà lọ́dún tó bímọ gẹ́gẹ́ wọn máa ṣe jẹ wọn máa haka kí àgbo wọ́n sì pé àwọn ìwà jẹ ẹlẹ́ẹ̀kẹta à ń pè ní wàlímọ́tò ànàbíyà tọ́àmù yòtáfà ẹ̀yà kùrú mi ni mùsáfì fi sábà yìí bẹ́ẹ̀ ni bá lo àgbègbè pẹ́ tẹ́sán ńlá lójú ọ̀nà kó tó bí ẹ̀ka gàgà tí èèyàn bá dé padà látàjò ọlọ́run ìjọba rẹ̀ yọ òsì kó lọ́rọ̀ wájú yìí àwọn nǹkan kan bẹ tó jẹ́ pé ìso ìfẹ́ pọ̀ ni òsì òkúlẹ̀ yìí á mọ̀ ní wẹ́sì. àjòjòdé èèmọ̀ ńlá ni àdìsàn sọ wípé dùá òun sáájú lọ́nà ọgbà tọ́lọ́ pẹ́ ti la àjòjò nígbà tó kó wọn ó pọ̀ padà ẹni rẹ̀ ní kí bísí ẹ̀jẹ̀ ìgbà lọ́nà fàtàlá bí ìyàbá sì ṣe ń wà ní situation tó yẹ pé gbogbo ara rẹ̀ ń dọ́ ọlọ́run fàtàlá ààyè gbígbàdúrà lọ́wọ́ lọ́pọ̀ pẹ̀lú tọ́lọ́ bá ń padà wọ́n ò kán lọ́wọ́ ó kí èsẹ̀ nù kọ́mọ́kù ìkú yìí فأما يجيب المضطر إذا دعاه ويشفي السوء téèyàn bá gbàgbọ́ dé wàá máa ṣe ìyẹn ìpamọ́ rẹ̀ wá jẹ́ nípa fáwọn aráàlú. àtúndì wàlímàtù àlùwàgbìmà wàgbìmà òun náà ni asàlámàtù ìdánù sílá tọ́lọ́ bá padà wó kàáyà ààrẹ séèyàn ọlọ́run wá dá ààrẹ yìí oyún dúdú ẹ nígbà tá a rẹ ìdúró kan tí ọba yìí lọ́la lákòókò ẹ bẹ́ẹ̀ náà ń kóra sí ọ̀rẹ́ alọ́sọ̀rọ̀ abá tó dúdú ẹ padà ààrẹ ló gbó mọ́lẹ̀ ààrẹ ti ń yá mọ́lẹ̀ bí ọdún kan méjì ọlọ́ba ti gbé gbé padà àmọ́ torí ẹ̀ fẹ́ràn fọlọ́sọ̀ àtàrà níbi pé a sì máa ń péye wá jẹ atúniwà ní màmí à ń pè ní wà ní mọ́tìrì ìmìlá àwọn afọ àfọ àwọn ọ̀rọ̀ láàrin wà ní mọ́tìrì ìmìlá àti wà ní mọ́tìrì ọ̀rọ̀ alìmìlá lábàá máa ń sọ wípé tàmá nílá ka sọ ní ìpín àlìyẹ́wò òní olùrẹ́ mi ló yáwò bí akíkù bá parí akíkù nìka tó parí pé obìnrin ti di tiẹ̀ kí sì náà ní akíkù nìka owó àlọ́ orígun mẹ́ta òní akéde nìkan yìí wùjú àzẹ̀wòyẹ́yìn àtọ̀kọ̀nìyẹ́yìn mẹ́rin wáyé káríyàwó àtọ̀kọ̀ táwọn méjèèjì òsìsì mú ẹ tọ́lọ̀ lẹ́ẹ̀dọ̀ gbéra nàám ẹlẹ́ẹ̀kejì ìṣúlẹ̀ ìjà pọ́pọ́ máa mi mọ́ ẹlẹ́ẹ̀kẹta ìṣúlẹ̀ ọ̀rọ̀ ìdí náà gbà láti bẹ̀rẹ̀ mẹ́tẹ̀ẹ̀ta iná lórí gbogbo ilẹ̀ orí ṣùgbọ́n sí hàtìmù nìkan ṣùgbọ́n sí hàtìmù nìkan àwọn ọkùnrin mẹ́tẹ̀ ẹ̀ báyìí àwọn mẹ́tẹ̀ ẹ̀mú tí ó isso mú pé mẹ́rin làwọn rídọ̀ ọ̀kúnlé ìrìnàṣẹ̀lẹ̀ òde ìrìnà àkọ́ kọ́wá jẹ́ pé ọkọ àti ìyàwó tá a ní afẹ́ so pọ̀ yìí ọ̀tà méjèèjì lọ́rọ́ onímọ̀ ìyàwó àwọn oníkàmọ́ àwọn ilé pọ̀ ẹlẹ́ẹ̀kejì tàyínù kúnlé ìrìnàṣẹ̀lẹ̀ òde ìrìnà ọkọ gbọ́dọ̀ mọ ìyàwó ìyàwó gbọ́dọ̀ mọ kéde o ọgbọdọ kọkọ kìí ṣe wípé àbábọlẹ alẹ ló kó ní ẹ ọsáàbì náà ọkọ náà náà máa bẹ̀rẹ̀ ó ti di mọ bíbí méjìlá èyí máa sọ pé mo wà nínú ẹsìn ọmọ rámà ní ìfowó léwu tí ọba lọ sọ pé náà mo wà ní ẹbá lọ́dọ́ bá ti múlí ká òun máa bí méje lé ọkọ bàbá kí sáà ti sá sọ ìsẹ́ni jẹ ọ náà àyílò tó lé ọ̀kọ́ ìyàwó yọ ọ̀kọ́ ẹlẹ́ẹ̀kẹta àyíyá kídà àlàmọ́ra àwàlẹ́ yìí ha kọjá wípé wàlí yóò bẹ̀rẹ̀ ẹ̀tọ́ ló ń sọ gbọdọ̀ rẹ̀ o lẹ tí yóò sọ pé mo kọ́ máa fi fún lágbájá wàlí yóò bẹ̀rẹ̀ sí ìṣòro ìlera wọn àbúhá bàbá rẹ̀ súnmà wàsíjù lẹ́yìn náà ẹ ti bàbá rẹ̀ bá sàtọ́lẹ̀ wípé ìwọ́n ni ọmọ bá bójúlẹ̀ láàjọ rẹ̀ tí ọ̀bàjẹ́ lọ́wọ́ bàbá bàbá obìnrin ó ti mẹ́ta káàbà ní bàbá bàbá obìnrin yẹn má ètò tó kù ní ibùdó ha kápò ti bí ma ọmọ rẹ̀ lè wà ní ibùdó káàbà tó yọ ọmọ bàánú wà ní nẹ́sàlù tàbá ọmọ ọmọ ọmọ obìnrin lọ́kùnrin nítorí owó ni ọ̀nà yẹn ti lọ́kọ̀ tàbí àkùrọ̀ àwọn ẹlẹ́yìn ọ̀dà ètò kù ní àkúhá mílẹ̀ àbọ̀wẹ́yìn ẹ̀ńtọ́jẹ́kọ̀ ọ̀dà rẹ̀ lọ́kùnrin tàbá kúrò rẹ̀ lọ́kùnrin tọ́jú bàbá àti ìyá lọ́pàá mọ́pọ̀ tá a bá tó lẹ́yìn ọ̀ma tá ló ti tá lọ́rọ̀ inú ẹ̀ tá lọ́rọ̀ inú ni àbúhá lè abu ẹni tó bàbá ní kẹ́lẹ́ lọ sí ni o lọ́jọ́ pàmò pọ̀ tá a bá tó lẹ́yìn bàlúùkù má àwọn àwọn bá sáárọ̀ ma bọ̀dá rẹ̀ tí bàbá àti ìyá jọ máa pọ̀ àbí sáárọ̀ ma bọ̀dá rẹ̀ tàbá pọ̀ lọ́kùnrin tí bàbá jọ máa pọ̀ tá a bá tó rí fún màá mọ́ ha nínú àbọ̀yé. No àṣẹṣẹ wa kan gbọ̀ọ́dá bàbá rẹ̀ tàbákùrù bàbá rẹ̀ ó jẹ́ pé bàbá kan náà ṣàkínà lọ́dọ̀ fún bàbá rẹ̀ tábà tó láwọn eléyìí a sì wá bọ́ sí bo a sì wá bọ́ sí bi a ń mọ̀ ha ní abu ẹ̀tọ́ jẹ́ pé bàbá rẹ̀ mọ̀ fún ìṣe pé nígbà tí wọ́n jọ kó àti bàbá rẹ̀ pọ̀ ìyá ò kọ́ wọn àti bàbá rẹ̀ pọ̀ bàbá mi kàn sí kíni o lọ́pọ̀pọ̀ tábà tó láwọn eléyìí mọ̀ bàlúù mà á sọ̀rọ̀ rẹ̀ mú ọmọ ìmọ̀ ọmọ àtàbàkúrò bàbá rẹ̀ tí bàbá àti àjọ pa pọ̀ tàbí ẹni pé bàbá nìkan lọ́jọ́ pa òun àti bàbá obìnrin yìí pọ̀ lẹ́gbẹ̀ẹ́ lọ́jọ́ bàbá rẹ̀ ni o àdàbọ̀ lọ́jọ́ bàbá rẹ̀ tá a bàtú wá rí mọ́ fún màtà ló wá kù lọ́sẹ̀ wá kù láyé ayé lọ. asọba àwọn alákòókò ọdún ìgbẹ́ àwọn ọ̀rẹ́ yìí tí ọ̀rọ̀ sáwọn eléyìí ọ̀ ìlọ́sẹ̀sẹ̀ wàá kó àyìnbó ti kù olúbìnrin náà ó ti ẹ̀tí lẹ́nìkan tó jẹ́ ọkùnrin rí tọ́jẹ́ fún tọ́jẹ́ fún náà rí gbọ́ pọ̀ lọ́wọ́ rẹ̀ wọ́n ní lọ́ọ́ ìwà wa dáàbà wá rí fún mẹ́sàn-án náà lórí owó àgàmì ewu ibi ẹ bá ti rí tí wọ́n bá ti fi obìnrin lọ́kọ tí ọ̀bà jáwèé lé ìfọ́bẹ̀ jáde ewu àfẹ́mìmọ̀kọ́ tó kéde kan ilé olú náà ni gbogbo ẹ bá kọ́kọ́ lọ sọ ilé ìdùnnú ẹ̀dá bá wọn fún àwọn ọmọ ọlọ́kọ ní ti ń bẹ ní wasultanu waliyu man wala waliya lahu nígbò ẹbọ lọkẹyìn ìmọ̀ọ́mù lọkẹyìn àdéhùn yìí lọkẹyìn náà ọlọ́run méjèlé tí a ó di olùkú náà o àmì ẹnu máa mú sùn bá tù bá àwọn òkú ọ̀pẹ̀lẹ̀ rí o ṣùgbọ́n lọ́rẹ̀ lè tú bá àdàkú ní tí a kí nìkan bá ṣẹlẹ̀ tá a túkàtà èyí á máa ṣe ń lẹ́yìn rẹ̀ kó wa mú wàlímọ̀tò lọ́s ayé wàlímọ̀tò àlùkò àlùbárà tọkọ bá súnmọ́ yàwó ẹ̀ wọlé fún yàwó ẹ̀ kan àwọn àtúntẹ̀sẹ̀ tó ṣe wàlímọ̀ mi ìlànà mi bá bàbá máa wọ àwọn òní wà lọ́wọ́ iṣẹ́ àti ẹ̀ wà lẹ́nu lọ kọ́dà kò sí ẹ̀rẹ̀ ẹ̀ kan àbúrò àwọn òkùnkùn olówó yà wọ́n màdínà fún àtàkìtọ̀ wà àrẹ̀bí ọ̀pọ̀ sí o bàbá mi àrẹ̀bí ọ̀pọ̀ sí o àlejò ìsọ pé àníká òdò ṣe kò lágbàdì gàmà nínú wọn níbi ẹ̀sìn dọ́gba èdè fún gbẹ́mọ́ ká àdáni ní gbẹ́mọ́ ti náà káà kọ̀ pátá lẹ́bí òtó bọ́ ẹ̀yìn sí ìbùsùn fi lánà ẹ̀tún bá ẹbí sínú àṣàwọn èèyàn lẹ́gbẹ̀ẹ́ lẹ́ẹ̀kejì lónìí tá a dọ̀tá yín sínú àwọn òyìnbó ewì kọ́lọ́ sáyé àtọ́sórí ọ̀tọ́ ẹ̀ lẹ́yìn ìyún wàdí mẹ́ẹ̀ẹ́dẹ́yìn òun náà sì rẹ̀ àti dàrú rẹ̀ ọ̀pọ̀ lónìí hákù rẹ̀ ọkọ ni máa ṣe ọkọ ní máa ṣe kí ni o ọkọ ní máa ṣe ṣùgbọ́n tá a bá lè di àwọn àyè tí àti máa ṣe ìdàrọ́ bí àwọn kẹ́kẹ́ lè wá tọkọ sọ pé ó wù mí kí a ṣe wà nígbà ìdílé àwọn ìyàwó mi kò ní ọ̀yà àṣùpẹ̀ ṣùgbọ́n kó o ní o sì dàbẹ̀ ètò sọ̀rọ̀ mi àwọn wà yìí mà wọ́n ń pè ní wà yìí mà tó ti tẹ̀lé dáàpé lédè Lárúbáwá tí a bá dé hágàpọ̀ bí má nà má àmì ni má téèyàn bá kọ́sẹ̀ kan kó wá kọ yẹn tọ́lọ̀ ń fi oyè ènìyàn máa ń pè ní ìdáàkù lọ́dọ̀ náà wá ti pẹ́ẹ́pẹ́ náà tẹ́sí tó stampo rẹ̀ wọ́n a máa ṣe wàlímà èlò bí fídọ́ọ̀mù tẹ́sí ṣùgbọ́n ọ̀nà tẹ́lẹ̀ bá ti dúró yàtọ̀ sáwọn nǹkan míì ta fẹ́ sọnú ẹ̀sìn ṣùgbọ́n máa mi lọ́rọ̀ ìkọ́sẹ̀ ẹ̀tẹ́ lọ ọwọ́ ayé níjọ́ nǹkan bàbá ọ̀wà àbáyẹ̀rẹ̀ wọn kà wọ̀rẹ̀ wọn wá jẹ́ nǹkan kan nínú sáláfì náà bí ẹ̀sìn máa ṣe nìyẹn àwọn apá kan wá nínú ìdáàpù yẹn ọ̀pọ̀lọpọ̀ àfọ̀ òkun lẹ̀ faramama ṣùgbọ́n bí tí wọ́n ń lò sí jù padà ó ní kùránì tó ọmọ wọn bá ti parí kùránì àwọn sálàfù bí ẹsẹ̀ máa ń ṣe nìyẹn tàbá sì máa sálàfù máa sàbẹ̀ àwọn wájú lọ́dọ̀ wọn jẹ́jẹ́ tàbí rí tó ọmọ bá ti parí kùránì ọ̀pọ̀lọpọ̀ lẹ́nu wọ́n ń lò jù wọ́n fi ọ̀pọ̀lọpọ̀ àfọ̀ àfi sì bí hàtìmìlì kùránì ìdá tó fi lọ́ba máa ń sọ pé hàtàkọ̀ sọ̀ kí wọ́n lọ wàlímà tìlẹ̀ hàdìkì ìgbónilẹ́nudọ́ ọmọ parí kùránì bàbá ọmọ ni ó ṣe fọmọ iṣẹ́ àwọn ọ̀tọ́ náà bá kọ́rọ̀ máa kàn á yà ìtọ́jẹ́ bíbí àbẹ̀ ọ̀tọ̀ á yẹ ìtọ́jẹ́ súnà gàgà sọ́tọ̀ ọ yàtọ̀ sí wàlímà dáhùnsì lẹ́nu yòówù níbi yòówù lónìí ọmọ mi àkọ́dọ̀ àpáta sílẹ̀ àfa náà sì ní ìyàjọ àfa àdéhùn ni ẹlẹ́wọ̀n wa tó ní ta sọ̀tún sùn tó sì bá àfa wẹ́rẹ́wẹ́rẹ́ ìjọ tó mọ̀ mi parí kura náà òde mi pa àwọn ọ̀rẹ́ ẹ̀ tó kà pẹ́ran nínú ilé kìí ṣe pé làwa gbọ́dá wá nì làfa wà bọ́ sórí olóòtú kó ká fo pápò bíi mẹ́fà ní ẹ̀dọ́jú ẹ̀kọ́ ìyẹn tó pẹ̀lú ní irun kiri kura ní tò tí a máa ń gẹ̀rẹ́ àmọ́ àti wọn sọ̀rọ̀ ní ojú ọba àti olóòtú asa kéde ní kọ́ nínú wà bó nínú ṣọ́ọ̀bù bí àwa tẹ́lẹ̀ wo àwọn ọ̀rẹ́ mi kú jẹ lánàá wà fúnmáì ẹ̀jẹ̀ wọn lọ́wọ́ èmi náà lọ ní tèmi gbọ́dọ̀ máa fi ọ̀dà èké tí mi tọ́ lọ níbẹ̀ kí náà ibẹ̀ yé o èmi ní sọ́ọ̀bù ní kàkiri yé ṣe pé bóyá kò gbọ́dọ̀ náà gbé o ọlọ́mọ méjì kò ti wà nímọ̀ àwọn àbá àtúntò mí lọ tí wọ́n wà nímọ̀ tó báyìí ni ó sì gbà ṣe wọ́n wá sọ wípé ọmọ kọ̀ọ̀kan yóò máa la sí sí èèyàn nínú ìdílé rẹ̀ láti kí àwọn àbájáde kàkúrà rẹ̀ wọ́n lálẹ́ bí lọ sọ bẹ́ẹ̀ tí wọ́n bá wá ní two times sixty yóò jẹ́ one twenty sórí ọ̀nà mi àbúrú wọ́n wà fẹ́ sẹ́yìn one twenty ní wà ní sí mo tẹ́ mo fi ẹni ẹ̀jẹ̀ o ní tó kọ́ kọ́ balẹ̀ ní wọ́n kò sí ní ilé sí báyìí wà láàyè lẹ́yìn ilá ilá ilá sọ̀rọ̀ ní ìlú kọ́lá bẹ́ẹ̀ sọ ara wà ní ìmọ̀ tó ń pinnu àlejò àwọn tí mo pè wá jẹrán súnà ọmọ mi ni ó dìgbà mí bí ìṣèdírẹ́sì àyẹ̀yẹ fún wọn. nàá iṣẹ́ pé mi lọ sí port harcourt ó wà adájọ́ yìí náà ọ̀sán sì sàánú ẹ̀wọ̀ àkíkọ́ abdulhamid bàdà àṣìlè wo fi sí o níjọ tuesday fún kakúrẹ́ ká àwọn agbóhùn ẹ̀kọ́ ti sẹ́nà bóyá bíi five àti lọ́dọ̀ rẹ̀ kẹ̀kẹ́ gbogbo àwọn rẹ̀ náà ju bíi mẹ́fà méje lọ o sì gbìyànjú àjẹun sẹ́yìn ò ní ìlú pé inú ilé ọgbà wà á tó wá ta tẹ́ǹtì ìta náà kakọ́kọ́ bọ̀ yí kátàkẹ́ẹ̀tì ìdí bí mi pé bí bàbá ọlọ́mọ bá ṣe rí èmi ó bì tẹ́ǹtì àtàyè mo fẹ́ gbà lójú rẹ̀ sí mo fẹ́ fún yàn ló ń jẹjẹ àwọn tí mo kò wá jẹun lé mi bánà mi ò gbà wọn mo wá ráyè ta bọ́tà tẹ́ǹtì bẹ́ẹ̀ mo sì ká gàá bẹ̀ wọn kí wọ́n fi èèyàn kí wọ́n túká ìyẹn ìyẹn tá à ń pè ní súnà àwọn àbọ̀ àti wọn padà wá padà pa pé alẹ́ kò wá jẹ́ súnà ọmọ yìí ìtí asọ̀kẹ́ náà ní wípé ìtí nígbà lẹ́rù wípé akíkọ̀ tá níbi dáàbọ̀ gan bẹ́ẹ̀ bá ní pé máa pèèyàn wá jẹ́ ìta afẹ́ ti sòfẹ́ pọ̀ yóò dìjà tẹ́ ẹ bá ti yá àmọ́ báwọn ó tiẹ̀ wá jà wá lọ́rùn pọ̀ bambarama wa ń bẹ o kí bàbá wa bọ́ ọjà wọ́n sì á pa màálù lílo káfíńrọ̀ bìí tọ́ àmà kó fi lè kó jẹ kó ní orí o asigbọdọ ọdọ níjọba ẹni ẹ sì ká ṣàbí mọ́ bọ́lá ń pàtó sọ́ọ́ ìjẹ́pù ti mú ọ̀nà àwọn báyìí o ká lè mọ̀ wípé máa ń lẹ́ka mi sálábì ilẹ̀ ṣèbọn ẹ ẹ̀ sálábì ká mi sùn. ṣùgbọ́n jẹ̀ máa wọ́n ti gbẹ̀rẹ̀ yàrá akílẹ̀ yìí rẹ̀ tó fi sọ gbóra àti ọ̀sọ̀ bẹ̀rẹ̀ ọ̀rọ̀ ìdúró bá àdìsọ nínú àdìsù sábọ̀ ètò ìdúró wípé ẹ ẹ màálù láti àkíkọ̀ ẹgbẹ̀rẹ̀ sọ́mọ́ jáde òní wípé kọ́ídà ni kọ́ídà ń sọ fún wa wípé tẹ̀kùdìmù máa lẹ́yìn sàbìbìdì àti ìbìdì àjọ ìtì ìbá sí bídíà ní ẹ̀sìn tó ọba lọ fún bàtà yìí àkọ́kọ́ bí lọ́wọ́ fi pèyàn lòún bídíà ìwọ náà lè ṣe bídíà tuntun ló mú wáyé kí ló mú wá o tuntun kí ló mú wá o mọ́sálà wá ní tá a bá wá sí sunna ọ̀rọ̀ sáà máa sì wá sí kí lọ kàn mọ̀hábọ̀rọ̀ ṣègbè ọ̀rọ̀ súnmọ́ là ń sọ ọ̀rọ̀ ẹ̀sìn ni á bàbá bàbá yìí kí lọ kàn mọ̀hábọ̀rọ̀ masala yìí kò sí níjọ masala wọn hadi hadi hadi fẹ́tọ̀ ahadi ni bíyàdì al-asr bíyàdì al-awina al-akhira ìsìn lọ́kùtẹ̀sẹ̀ wá sílẹ̀ àti ó sì máa sọ náà àwọn àbọ̀ àti ìdóṣèkú wọn náà làwọn àbá wọn méjèèjì àwọn pàkànní àkọlọsí àbọ̀ rẹ̀ nítorí pé gbogbo ń ta àkà lọ́dún àwọn sáláfù yìí àbá ń tọ́jú ọlọ́rọ̀ bá wọn tẹ̀lé àgọ́ ẹ̀tọ́ sọ pé kéèyàn wà á tutù àgbẹ̀ sọ pé kéèyàn ó sì kọ́ra fáwọn ará àdúgbò tágbára àti pé ará àtọ̀ wà sí kọ́kànlá ará àdúgbò wọ́n sì dẹnu lé arẹ́fẹ́ pé tọ́lọ́ ń bá kúkú sí bàbá ọlọ́mọlá kó ó pè é náà wá sí kéde wá jẹ oúnjẹ yẹn ni wọ́n wá jẹ ṣùgbọ́n ìlú ìlú pé a ti ń jẹ̀yẹ̀ wẹ̀ àti pé ewu oúnjẹ la wá jẹ ọ̀rọ̀ méjì wọ́n ní kò sí tó níbi tí wọ́n ti wá ìpẹ́. eléyìí kìí ṣe wàlímà kìí ṣe wàlímà àdìpọ̀lù tẹ̀lá ń sọ o gbogbo wà láìmù tá a gbé ka ìyàtọ̀ nípa ń sọ yẹn ìjẹ́ sì rán wá sí ma. ẹgbẹ́ kan fún àyè lábá ṣàbẹ̀dá yẹn kò sí kí wọ́n ti wá sí ìpẹ́. wọ́n ní bá àti ẹ̀rẹ́ ní kàkẹ́ látọ̀ wọn sálà àti àwọn sọ́nà ìgbà إن نفعت الذكر إن نفعت الذكر نفس الله máa sọ̀rọ̀ náà fáwọn èèyàn wọ́n náà lákọ̀ọ́kọ́ yàrá rẹ̀ pẹ̀lú àyè gan pé àfinibi báyìí àfinibi báyìí ó tún àṣàṣà ní ibi tó ọba ti wí pé ṣùgbọ́n àwọn tá àwọn wá wọ ilà ti bẹ láwùjọ oṣù tó àwùjọ lónìí ní tí ń pàwọ̀ èèyàn jọ náà nìyí ó ní ọ̀rọ̀ àwọn nǹkan kọ̀ọ̀kan kọ̀ọ̀kan báyìí kí wọ́n sì wà wá wọ́n mọ̀ wà sáǹfà ní kẹ̀kẹ́ dáa tó kí wàá ní mánà àyà tá a bá wo mánà àyà dáadáa ìfìlàfù mìíràn wà fà torí eighty bẹ́ẹ̀nù rẹ̀ inú ẹ̀ lọ́wọ́ a máa túmọ̀ àmá in a máa túmọ̀ àádà kàmínà àdá ti ṣèpéyà in a máa túmọ̀ àkọ́dí in a máa túmọ̀ ibi. àwọn àwọn ẹ̀tọ́ àyà pẹ̀lú owó tó máa ti ìmọ̀ bíi change ń wèlé lọ́wọ́ wa gẹ́gẹ́ bó ti jẹ́ wípé mánà a máa ní ìtumọ̀ kọ̀kọ́ má a máa túmọ̀ olùjẹ́mọ̀ mùsùlùmíyà má olùjẹ́mọ̀ mùsùlùmíyà má olùjẹ́mọ̀ nàbíyà yóò sì máa change ìtumọ̀ ẹni tí wọ́n nà lánàá bẹ́ẹ̀ ṣe kàn yìí láì sàlámù wọ́n nà abdullahi alhimar imaamu kíkọ́ ọwọ́ àti wàhánà yóò tó mú ti ọtún gbàgbọ́ báyìí tó bí ọ̀sẹ̀ ó tó mú lọ́sàn-án ẹnìkan wá gbèsè kí nínú sọ̀hábà níjọ́ tó kí àná akọ̀rọ̀ náà kó tẹ̀lé ọ̀sán sọ̀lá ha ha ha èyí wọ ẹ̀sìn tiẹ̀ wà ní pẹ̀lẹ́ ní tiẹ̀ ẹ̀ wọ adúrú wọ́n ti délé wọn nínú náà o débi pé arínú àwọn afáàládìí ní ibn abdulbari gẹ́gẹ́ bí ìmáàmù ibn hajar ṣe nàkọ́lá ọ̀rọ̀ wa ani ibn abdulbari pé wàkọ̀dì kùtìyà bìí ìlà ọ̀sán sàlám akitaro mi ń tàmà ní ìnàmọ́rọ̀ o ti débi eight times tí wọ́n fàbí láì wá níjọ tí a nìkan tó wá gbẹsẹ̀gbẹ̀ olórí ìlú nìwọ̀n yìí ohun òdi ẹ̀sùn sọ́jọ́ náà lọ́rùn pé kéde ìdíyẹ wọn àwọn ẹbí wa ni máa àyíjú alìyàwó ìṣèlú ọ̀la wọ̀sọ̀la mọ́ tí a bá ti fún mọ̀ ní ma masdariya ìtumọ̀ rẹ̀ ni pé máa ilmi fi ilà alìyàwó ìṣèlú ọ̀la wọ̀sọ̀la ẹni tó lọ́ọ́ pẹ́sẹ́ pé yìí máa pè é lórí ọ̀rọ̀ rẹ̀ wípé ó ní ìdí ọlọ́run àtàlẹ́ méjì èsì kékeré o oríṣiríṣi lẹ̀mí ni o àwọn ẹ̀mí kan bẹ̀ tó jẹ́ pé ọlọ́run dà kẹ́sì ọ̀nà rí dámẹ́lẹ̀ ṣùgbọ́n gbogbo yóò tuntun ọlọ́run àti níbi ọlọ́run tẹ́lá rẹ̀ bíbú náà ṣe kò ní tẹ́lẹ̀ lẹ̀ yóò ti pàtẹ́ o ìbáyà kí ẹni ká túra wálẹ̀ o láàrin ọlọ́run àti ẹ̀dá rẹ̀ lẹ́yìn òwá o ìwé ẹ̀mí bí o ṣe ní ní gbogbo àpọ́ǹtì yẹn ọ̀rọ̀ òṣèlú mi lọ́wọ́ ẹ̀yọ́ ìṣèlú mi lọ́wọ́ ọ̀nà ọ̀sàrí ọ̀pàpọ̀ àwọn ẹ̀dá kan bẹ̀sẹ̀ ọlọ́run jẹ́jẹ́ mi wọn ọmọ lè tàbá lẹ́sẹ̀ ṣùgbọ́n wọ́n lè fi ọlọ́run sàṣẹ́lá ó lè túmọ̀ rẹ̀ máa yẹ ó sì lè wá ní má máa kí ni o ó lè mọ́ wá náà òṣèlú yà wípé a ah, máa àdínkù bíi wà lẹ́rí àdínkù bíi ní tí wọ́n máa ń pọ ọkùnrin onílẹ̀jọ́ látàná bí o tá a bá wá ní máa ná fíyàtọ̀ wa a jẹ́ wípé táwọn òní ìdánilẹ́bí ni a sùn gbọ́mọ rẹ̀ yọ wà ní pátíà a wà má àyíntà tí ọkọ̀ yí ọ kankan bí wọ́n ọ̀bà má èmi tó lọ bá sọ̀rọ̀ mọ́ o wípé yòókù olùkọ́ ọ̀gá wa sùn la ọdún kọ́kùnrin yìí níbi ọ̀nà àtàlẹ́bí ìfọ̀ ó sì bẹ́ẹ̀ Abdullahi ọ̀wà sàṣẹ́lẹ̀ tó bá rí nǹkan tí wọ́n ń kiri tọ́jà bí oúnjẹ tó fàyè lápẹ̀rẹ̀ kápẹ́yàn ní yọ̀gẹ̀dẹ̀ àgbàgbà tó fàyè yẹn ó kà pàdé nìkan inú yọ̀ ọ̀nà wa dùn náà tábìlì ẹ̀kọ́ tó bẹ̀rẹ̀ yóò àti bọ́jà nìkan yọ̀ ọ̀nà wo tí ọ̀gẹ̀dẹ̀ àgbàgbà ń bẹ láyé àná bí o ọ̀gẹ̀dẹ̀ àgbàgbà ń bẹ láyé àná bí o yà á pè pé ṣé títà ló ti kú ibi tó lẹ́tọ̀ọ́ wọn ti jẹun tó dáa báyìí bẹ̀rẹ̀ yí àwọn ẹni tí ọlọ́ sàbẹ̀gàn ya Rasulullah àbí àjẹbìsì kíbi ọ̀gẹ̀dẹ̀ ni ẹsẹ̀ sábàdà lẹ́nu tiẹ̀ lọ́gẹ̀dẹ̀ ọba da ọ̀gẹ̀dẹ̀ lẹ́nu àbí ọba pẹ́ ìdá àbí àgbègbè ẹgbẹ́ wá ṣètò ẹ̀kọ́ náà àbí òdò náà ṣùgbọ́n mi ni ò lè dá kí n rí mú ọ̀gẹ̀dẹ̀ báyìí wọ́n wá jẹ́ pẹ̀lú mi ni ó ní màá forí ya mọ́tò rẹ̀ kó ń lọ jẹ tí ọ̀jẹ̀ òun lẹ́nu náà wá ń gbèsè pé yìí o alẹ́ yìí ọ̀dọ́ ẹ̀ lé àwọn èèyàn kó nu ẹ̀sìn ọlọ́run níbi pé kẹ́ ẹ fẹ́ gbọ́dọ̀ ẹ̀ bu wọlé nígbà tí ẹ ti ń pè láàbà ọ̀dà ọ̀gbọ̀n tí ó sàkóso kò kéde pé à kó sí wa bàbá mi kó sí pẹ́kẹ́pẹ́. àwa pàṣẹ bíi àyà wàzákìr fàzákìr ìnáfàṣì bíkìrọ̀ àwọn akọ́kàn àfáà ní ìyẹn ṣàpéyà ni lọ́sọ̀ àbájá máa ṣe ìrántí fáwọn èèyàn máa ṣe láti fáwọn èèyàn ìnà fàájì díkìrọ̀ tó o bá ti rí pé ìrántí yẹn ọ sàǹfààní ààyè tó bá ti pé ìrántí ọ sàǹfààní bá ń sọ̀rọ̀ lọ́wọ́ mẹ́. Hmm. apákan àfààní ìtumọ̀ rẹ̀ kọ́ ìtumọ̀ rẹ̀ ni pé àtẹ̀gíìrì ìmọ̀ ìmọ̀ rẹ̀ létí tọlọ́run máa tọlọ́run fún yàn kò sígbà tí wọ́n sàǹfààní ẹni táwọn sọ fún ìbá àwọn ọmọ lòlù wọ́n sàǹfààní nítorí kí ni lùfẹ̀sùlù ti tàwa àbùdáì torí ti ń sọ̀rọ̀ yìí òun ti sìnkú ti jèrè bẹ́ẹ̀ lára lára ti kulẹ̀ wá fún àtẹ̀tùmọ̀ rẹ̀ wípé wàdáìkì máa nípa àti dìkìrọ̀ máa ṣe ìrántí ọ̀rọ̀ náà fáwọn èèyàn nígbà tó o bá ti wípé ìrántí ìṣẹ̀ǹsánfààní apákan ní ìtumọ̀ ìdí ìkòtò wọ́n ní kí n ti bẹ́ẹ̀ ìtumọ̀ rẹ̀ dé ìlú òun náà kọ́ yàrá wa wà lákìrì Mas, nípa àkìrì kẹrọ máa sẹ̀rẹ̀ nípa òun èèyàn lókùnrin gbàgbọ́ bá ti rí wípé àkọ́kọ́ ní ti lé jẹun báwọn èèyàn apákan apá ni ọdí ìtumọ̀ rẹ̀ torí àtẹ̀lé àtọ́jú rẹ̀ àti ìwé rẹ̀ ó ti kókèlè àǹfààní ló wà lẹ́kì rẹ̀ ọdí ìjọba àti ìjọba. if àbámọ́ àbáwọ̀ ìwà lọ́pọ̀ tọ́jọ́ wípé ìmọ̀ àtúmọ̀ gbogbo tá a sọ yìí nínú ẹ̀ ní tọ́lọ̀ máa ń sọ̀rọ̀ náà sọ́lọ́tò á ní mọ̀ máa ń gbé àròjù bí láì ṣe ìgbọ́dọ̀ ní ìpalà lẹ́yìn mọ̀ wọn àtàkùn ẹ̀ mọ̀ ẹ má kàkàrà padà kéré lọ́pọ̀ pé èyí jẹ́ orí àwọn ọ̀dá yìí ṣùgbọ́n gbogbo ẹ̀ náà ó èyí ọmọbìnrin yìí ọmọbìnrin nígbà tó bá ti gbé ẹ̀ máa mú àdàbí ẹ̀rọ máa tó bá ní ẹ̀rọ ó dènà tẹ́lẹ̀ máa kó bẹ̀ ìgbàlẹ́ máa yọ̀pọ̀ àwọn táfẹ́. ìdá táwọn àwọn àwọn àwọn àfa tí wọ́n sọ wípé kéèyàn ó ṣe wáàsí níbi tí wọ́n bá ti gbèèyàn wàá jẹun ọ̀sán níbi pèpèrè kó múyàn kó nù ẹ̀sìn òní ṣé wà alimọ̀hábíbù alàlámà Nasiruddin Al-Albani wà mùtàṣẹ́kìdùn fi máa dà á lakọ̀ ìbídà á sì mọ̀ pé bàbá yìí nínú tó dọ̀mọ́ wọ̀ bídíà ara wọn ti máa ń sá fún bọ̀ ìgbàgbọ́ wa wọn yóò bá ti kọ́ káwọ́ bọ̀ bẹ́ẹ̀ àwọn ọmọ mọ̀hábà tàlà káwọn agbọ̀yé afẹ́lẹ́sẹ̀ wá sí ìṣúná ọ̀ma ìjẹ́ àgbọ̀ yín gbà wọn wọn ti wá sí ìjẹ́ ẹlẹ̀ oúnjẹ ti dílẹ̀ láti di ìjẹ́ ẹlẹ̀ àbí bàdà àdúgbò rẹ̀ gbogbo àwọn àjọ bàdà àdúgbò oúnjẹ ti dílẹ̀ láti di ìwọ́n nàní káwọn òkè òun náà rẹ̀ á ẹ̀yìn ìjọba tó ń sọ pé ìjọba ìyáyí ìlú pọfẹsà kọwà kẹ́kọ̀ọ́ yìí. ǹjẹ́ ibẹ̀ gángan nìpínlẹ̀ mo fẹ́ ká wà kẹ́kọ̀ọ́ kí nìpínlẹ̀ ti wá sí gángan. àwa dùn ní èkó wá sí wá sí wá sí àti wá sí gẹ táwọn afọ àti màmá wọn lórí rẹ̀ kọsẹ tó mọ bíbí àná o ní kò tẹ́tí o kọsẹ tó mọ bíbí àná o ó jẹ káàkiri àti ilé wa jẹ ọfẹ ẹsùn ọlọdún wa tó sínú náà lónìí tí ò ní fi ní mẹmbá wá lọ rẹ ó jẹ lọ sí ní awájẹ òdodo agbọ́dọ̀ sọ̀rọ̀ tá a bá tiẹ̀ wá jẹun náà ló náà ká sọ̀rọ̀ lẹ́yà kó wúlì dé yóò bá ti jẹun náà jẹ́ wúlì dé wọ́n máa gbọ́dọ̀ fi jì máa wọ́n lọ́wọ́ kó máa láti nítorí pé láti lẹ̀ ń bẹ̀ lọ́dọ̀ àwọn afáǹfà pé sáàlẹ̀ máa ṣùgbọ́n bàbá àgbẹ̀ jẹ́ ọmọ ké fún wa lọ́pọ̀lọpọ̀ ọgbà yìí tí ìdákẹ́yẹ wa fẹ́ máa jọ bí ẹni pé ara ẹ̀sìn lọ́wọ́ àdúrà bẹ̀rẹ̀ tiwájú Qur'an kí n kàṣẹ́ kan kó wà sáà sùn. ẹ tó bí ìsìrè ó ti ń kọ́ mẹ́lẹ́ àti ó sì ń rẹ́lẹ́ o aláàlọ́bì àdìkọ àkóso lẹ́kọ́ aa yóò ṣe bí ọ̀sẹ̀ ebi ní olóko lẹ́gbẹ̀rẹ́ bẹ́ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ọmọ yàrá ìsìrè sàgbé bọ́bátì kọ́dà mọ́ láwọn ọmọ yàrá ìrìn àti àyà wọn ní sáà tẹ̀mẹ́lú ọ̀sẹ̀ nígbà tí lọ́sẹ̀ tẹ̀lé àkíkọ̀ nílò ìdí wọ́n tẹ̀sẹ̀ tẹ̀ ń borí jáde o o o o lọ bẹ̀ náà o kò ṣe gán ẹ̀gbọ́n ṣe o káàkiri náà ọ̀dọ́ àdúgbò náà ń gbé ẹ̀ ní rídì inú yín wọn kí inú yín wọ́n kò kẹ́ni méjì lọ́mọ àjà níbi tẹ́ẹ̀rì sí nígbà tó ń jẹ ló kó sí lára ẹ̀ ọ̀hún jẹ ẹ̀dùn láti kọ́ ìpè mídíà. gbogbo púpọ̀ kò bá fẹ́ jẹ̀mọ́ à ẹ jẹ́ àtijọ́ àṣírí ẹ̀ báyìí ọba jẹ́ lọ́fẹ́ ẹ̀fẹ́ kí pọ́ǹpì àkíkọ́ rẹ̀ àbúrò àná ó ń jẹ a ní ẹ lẹ́yìn ìpínlẹ̀ ọ̀gbọ́nà ṣùgbọ́n tí mo wọlé bá wọn yóò tún àbẹ̀lẹ̀ ọlọ́wọ́ tí wọ́n bàtà wọn ojú ká kéèké lẹ́sẹ̀ lọ́ka sí wá sí ìbí. ọdún kejì tọ́ka sì wá kí wọ́n á jẹ́ fáwọn èèyàn ká máa gbọ́ wá sí ẹjẹ́ àpàdá bí ẹ̀rí ká máa fà àbúwá iná o wà pàdá kí ìnà fàájì dékìrọ̀ ìjẹ́ wá sí lè ṣe ẹ̀jẹ̀ ń jẹ lọ láǹfààní bí ẹni kó gbọ́ kẹ̀lẹ́ sí tọ́ gbogbo ìjókòó dábìí ẹni ọjọ́ ńlẹ̀ wàlímà oníyàwó tó bá ti yàtọ̀ sí àníyàn ẹ̀ńkẹ́rù ìmúkẹ́rù mo fẹ́ fi pọ́ọ̀lù jọ́sí pọ́ọ̀lù kan kẹsí kò ní ìtumọ̀ kankan gbogbo ọ̀rọ̀ tá a ti ọ̀rọ̀ mọ́ mo fi wúlíkà fún ọ mo fẹ́ fẹ́ o sí ọpọlọ àkáyè mo bá a ṣe sọ́dún jẹjọ wípé mo wá sí ọbẹ̀ sí ẹ̀rọ sínú ọmọ ní gbogbo ọmọ mi ó sì bàjẹ́ ní ajọ́ bàjẹ́ làlọ́ bàjẹ́ bẹ́ẹ̀ náà lẹ̀sìn òsè kọ́ wa ńlẹ̀ kọ́ wa jẹ́ kọ́ bẹ́ẹ̀ wọ́n máa fẹ́ gbogbo ìjẹ́kọ̀ọ́ ṣẹlẹ̀ rí o ìjọ náà sì náà lórí rámọ́ ní ọ̀dẹ̀ sí pé owó òdu pé èmi gbàgbà ajínigbówó lòlò mo wá sọ wípé mo fi rámọ́ àbíkẹ́ èjì wù mí mo fi kó sáyé ìkìlà àdé lónìí o gbogbo bàbá ẹ máa wá sẹ́yìn tó bàlá kẹ́yìn ìgbẹ́nu ẹ̀sìn ìdúntì ìdúntì tí ó parí ní òun lé ọ̀rọ̀ yìí ti parí wàlímà nìyẹn ni a wá ṣe ó tún wá dá wà lẹ́lẹ́ òkè tí wọ́n bá pè àti wàlímà oníyàwó alẹ́bọ́ nínú ìyàwó torí pé jọ nǹkan lọ́rọ̀ nígbà tẹ́ ẹ̀ ti dáwọ́ èèyàn ọ̀gbọ́dọ̀ ewé lè mú kan náà ti dàbí àtàwọn oníṣègùn tó kúkú lóru kan náà ó ká lóko náà ti lọ́lẹ̀ dáàtàn látara méjì náà mọ̀ òdòdó rọ̀ mọ́ lọ́ bí ìtawọ̀ kan tó o bá kàn mú yàwó ebi ọmọ ní gbogbo ẹ̀ bọ́ táwa ẹni ọlọ́mọ ìtọ́pá kò ní sẹ́sì ò ti ádájọ́ ìgbà yìí. láàáwọ̀lá ọ̀nà àkúrò ọ̀nà ìlà ìlà. mọ́jọ́ mẹ́jọ a máa tẹ̀síwájú lórí àwọn ọmọ sí ìfipá àwọn ọmọ kí ni àwọn tó ní àdàpọ̀ أخرجه العلامة ابن عبد زيد في كتابه النوادر والزيادات فيما نقله من العلامة إبراهيم الآخي عما قال الأركان يستحقون أن يجد الولادة وكذلك ما قد جاء في الأدب المفرد مقرر تعالى من حديث محمد قال المقرر وإياه حدثنا محمد قال حدثنا عبد الله قال حدثنا حزم عن معاوية ابن الكرة قال عندما ولد لي إياس دعوت نفرا من أصحاب رسول الله صلى الله عليه وسلم وقد رأينا أن سبب الأمة كان يمكنهم الإجابة إلى الولاء غير وليمة العقيقة وفي هذا الدين ولائم الأمم أحد السنة وأثبت سبب الأمة إجابتها وكانوا يستحبون ذلك ومن تلكم ومن تلكم الولاء وليمة العقيقة التي نحن بسببه وسنذكر إن شاء الله بارك الله لي ولكم في القرآن والسنة ونفعني الله وإياكم بما فيه من نبي العظيم أقول ما تسمعون أستغفر الله العظيم لي ولكم فاستغفروه إنه هو الغفور الرحيم الحمد لله وكفى وصلاة الله وسلامه على عباده الذين اصطفى عباد الله اوصيكم ونفسي بتقوى الله قال ربنا سبحانه وتعالى اعوذ بالله من الشيطان الرجيم يا ايها الذين امنوا اتقوا يا ايها الذين امنوا وعمر عما القائلين ولا تموتن الا وانتم مسلمون عباد الله صح عن رسول الله صلى الله عليه وسلم من حديث ابلال بن عمر ومن حديث ابي هريره ان رسول الله صلى الله عليه وسلم قال من دعي من دعي من دعي الى وليمه فليجب فان كان صائما فليصلي وان كان مغفرا فليطعم لذلك استحب جمهور العلم من صحابه رسول الله صلى الله عليه وسلم إجابة الدعوة في هذه الولاية منها ولمة الإعذار إنما هو دعاء يتخذ يتخذ عند الختان وكذلك وليمة الغرس إنما هو دعاء يسمع ويتخذ عند سلامة المرأة من وقال وطلب العلم بل ودعاء دعاء الولادة وكذلك من جنب الولاية وليمة والوظيمة إنما هو طعام يسمى ويتقر عند سلامة الإنسان من المصيبة أو من من مصيبة أو من مرض أو من بلاء وكذلك وليمة الإملاك لمن تملك أو عقد على امرأته وصارت سودة له وكذلك قال بعضهم الفرق بينه وبين وليمة العرس إنما هو العرس وليمة تدخر بعد دخول الرجل على زوجته وكذلك من هذه الولائم والوليمة الوكيرة لمن اتخذ بيتا جليا أخذت هذه الكلمة من الوكر هو والمعوى عباد الله كذلك وليمة النقيعة إنما هو طعام يسر ويتخذ عند قدوم المسافر وسلامته في سفره كان السلف الصالح يستحقون إجابة هذه الولائم ازدادنا من رسول الله صلى الله عليه وسلم من يعين طلب فقد عصى الله ورسوله وفي روايه فقد عصى ابا القاسم عباد الله واعلموا ان اهل العلم كانوا يفرون برغم الاسد من تكفير من ليس بكافر او من تبديع ما ليس بمبتدع لذلك تقول لنا قائله صحيحه ان تبديع ما ليس ببدعه بدعه أسأل الله الذي لا إله أن يبعدني وإياكم من البدع ما ظهر منها وما بطن وأسأله سبحانه وتعالى يجعل وإياكم ممن يتبع عنا القول فيتبع أحسن اللهم أعز الإسلام والمسلمين اللهم أعز الإسلام والمسلمين اللهم أعز الإسلام والمسلمين ودمر أداك الدين اللهم دمر أداك الدين من الكفر اليهود والنصارى الذين يصدون عن سبيلك ويقتلون أولياءك اللهم من أراد بنا وبديننا وبفهمنا لهذا الدين الحميد بسوء اللهم أعلم الفتن واجعل بنا في نحن وجل يتمنى الموت واستجاب له اللهم ربنا عكس أداك ودام عملا واغفر قللا ولا تنقذ أحدا اللهم ربنا واحد سكوك المسلمين واجمع شتى المسلمين واجعلنا من عبادك الصالحين لا حول ولا قوة إلا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 الكريم خاتم الانبياء خليل الرحمن المبعوث برحمه للعالمين اللهم صل وسلم وبارك عليه وعلى اله وصحبه وسلم